wasimba rokuuraya ukaona kukora mwari itya uyo anokuuraya itya e e uyo e tatya uyo anongokuuraya panyama asikauraye pamweya wako zvinokurisa pachena pane anouraya panyama haleluya pane anoita kuti upenyu hwati kurarama pano huende asi kana asina simba rokunopfurira ari pamweya wese haleluya bhatanzi tyaiyeye anogona kuti anouraya nyana Honra sai é, ne muyawa. Haleluya. Yeşil. Şanlı. Haleluya. The fact that Aleluia, is nice to be here. Haleluya. Eh? Munu dahsa kunama. Munu dahsa kunaka. Kukunama tabu. Bini wa kekwa kaita. Drop Para to Kuramari. Banadum Espírito Santo, o texto. Wanaweza na masema lakini sana kuzuri. Message ya jina hapa na Afrika. Jesus our Lord. Amen. Amen. on, watu. If Yesu tukusenga wekufa amen haleluya angashinga k u i ndiye jesu kushamisa ndiye anogona kumusa vanhu kubva mugungwa ndiye anogona kuporesa ndiye anogona kusikiwa tiverengerei vavatereke navanhu vakanga vagere navo paguzva vafarisi navanyori vavo vaka kawai da zai ci kuti anenge akasanukura anenge ane ndinini asi ndatikanzire takandinanga anditika toisa kuti muti murai haleluya eh. nai kana uri kumuntu mudzidzisi wenu vaimoramba kukwesera kuti aive mwana wamwari aive chikwa vako nevanhu achidhara nevatati neava vozvaireva sekoresa zvavaitora mari aitora neichizvimatekizi zvechikoro mutero vaitora mutere unenge wakarinzwa sekengeinatambokabla vaitora mutere vaive vanhu vaikonzwa kuva vatati chaivo pamberi pemafarisi ende nemaitiro avo vaive vanhu vari korapa haleluya saka vanhu vaivaona vari vanhu vakaitisisa chaizvo munhu kuti acenese mapurisa emugwana avaudzwe kuti vapfenepfene haazvii kozvi mamwe maitiro anoitwa nevamwe vavo <laughs> haacenese unogona kuti aekoleka sei aivo aiitwa nhaikoizvi mupereri yanga ninyaya iyoyo vanhu vaive vaka pamberi pevanhu vanhu vari kurapa vanhu vakaipa pamberi pamwari vakaipa haleluya haleluya so mituro yavahesekuhana mukristu vazvinzwa kuti sei mudzidzisi wenyu ari kugara nevanhu vakadai achibva navo oma navo haleluya

ٹھوکر بہر گا 할렐루야. 할렐루야. 하지 말. 내가 아니야. 우리 아직 안 하시고. 우리 아직 안 하시고. 우리 아프고. 우리 아프고 때문에. 우리 아프고 때문에. Your pastor, mandate, and then you can get one mandate in your a o o d Kupatira Mungu, another battle. Kutaakubesu. Aleluia. Certo? Aleluia. Capitolina. Jacarneca. Jacarneca. Te ajuda. Aleluia. Aleluia. Joga essa grava certo. Puxada. Lá. Jacarneca. Jacarneca. Jacarneca. Jacarneca. nabo baka bafuna kuwona mwoyo mkuu bakaleka kuti balegere batakulirwe bapiwe mpaka haleluya tokotera chako kristu lwalino akutera mukashomwe yitu tilina privilege yokuti wane mkana wakadai haleluya pastor, but there is never never is the same. Mzanda ishanuko ichoona kuna kuna revelation kuti Pharaoh I have waited for Jesus kuti atende uti zvakamira mudzimai kuti atende hwangoroti zvakamira vakaipisisa kuti vatende uti but it is easy kuona mba haifa mshinjikwa yakufa yangeulaga yangeyateka simba yangeyaeka uyo na minguyo yesu alikuona munhu anofanira kuwana ruponeso haleluya haleluya moya yedu sevanu unengotiona mbavhaina yangairi kurisinkwa jesu nokuti vaiwanangwana Zanawanangora. Asikanamboyo wazeso waishika kwamba hapa yakaita yakaita zakaidi itasakadaku nako ama yangu jijinji pamenge haleluya haleluya ah hakinai nakumulipa hakinai kunamaya kawanaseni kana kahunyaka wanaseni wena makonile apho zinoyile sekuyiza netambu zikhorawina aweliweni ndijesu vakauya kuzobvisa munhu murufu rwechii orarama muupenyu husingaperi orarama noupenyu hwakarurama pamberi paumwari unaona shoko ramwari richibudisa pachena pavanofurira pamene vakachitaura kuna rupipo chapta 4 verse 18 to 19 zvi munhu akutaura mapicha dzakatwandei kana chimwaridzi but nobatikuisamaribadeeka aleluya aleluya unoona kristu madhavavo mavino avo aive chipamusoro paupenyu hwako hanzi akati arerera zvese Haleluya. Ah, Because he has anointed me to proclaim good news to poor. He has sent me to proclaim freedom for prisoners. That is the for the blood, for the blood. to set the oppressed free and to proclaim the year of the Lord's favor. 1890. akada kuratidza vanhu ndo zvandiini ndauya kuzvaparidzira shoko nhau zvakanaka kune vangoma vane nyuma vane nzara vazhadzikiswe basa rangu ndauya kuvasungwa ndozvataurwa amene achataura akatiya kuti ndiuye ndisunukure vakasungwa hama dzangu jesu wangatisimba kuti ndiye zoshamisa hama dzangu ndizoshamisa Aleluia! Atira para o pé de filha. Aleluia! Atira para o olho amarelo. Doleira! Vamos de morrendo. Eu quero aqui, que é a cara. Morreu acabado. Morreu mesmo com meu acabado. Jonas Jesus. Para casa. Partido é outro. É outro remelionário. É outro certa. É outro racista. Arrasta o cunhado. Amen. Amen. Amen. Sinatɔrɔmun. Akaikata le. Akawo na kada yi gbɔ na tse. Akawo na kuyi papa ati. Akamse. Aleluya. Akati wuya gbɔmɔ. Wuya gbɔmɔ k'o tse ɛn. Yisunu kuyɛ. Wa sisi. Makari manda. Adama yɛlɛma. Kunɔgɔla mɔgɔ sanfin. Famuna yesu aka obi ya ne sɔrɔ kyɛ aka wuli ya ati kyi yɛ ɔba ti ni na adi baaro ayi ba ti si yɛ ɛga ni kuru tɛntɛn ɔsa ka wuli ya ti ba ka sun wa ba sun no ba ka ne ata ba ka ne ne wa oh hallelujah and to play the offering. Aleluia. Barra tua, contra a tua mula. Vai cair a neva, vai ficar comigo. Tua parte, Senhor, eu também. Mas tu come. Aleluia. As artes, kutsorerezwa ko kuona sky rikasiyo side amene kune vakapopomai haleluya wauwonderful is our great physician. Hallelujah. I am saying, just the way you, just what you are also fasting. No, sir. Ukasoma wona Luke chapter. Hallelujah. Luke chapter 15 verse 7. Unaona akitaura kati. c h a p o e r I tell you because I don't know what this. There will be more joy in heaven over one sinner who repents than 99 types of people who don't who need no repentance. Moyo wake ulipa umetete akarasika iwewe. Sasa pato uya mchechi mnoma. Tanyani unga nikuwa nevali yesa. Of God, I ninga kana kana bako huyo bazinzi bakadaro bako huyo wanadamu kati jaso babano hundred ninety nine bari haiku wana alafu wanocherera atasi moyo wa jaso ndo wakupatira ari kudamu haleluya haleluya Basi unasema wamemalizika, sisi kuvora malari. Haleluya! machokotereni kaini ukachengeta zvisiri kupona kwomuti varepo vakazviviga kwaunoziva kwavari vanokudza kuti yava pa40 digrii yava palevo wanene chirwere chako chakunesa zvichikubatire madeka ndikudze kuna jesu utafika kwa level ya Kaisari. Haleluya! Ndipo sami washika bakata kwa Kaisari. Haleluya! Ukaona mkundi nakuteka ushaza kwamba hata ubaba hata jiza madani zima akaikona mwana ukaona mungu joy ya kristo joy na mu na akaki wɔn ano a therefore na ma wo esi na akyekye na wo bàtà ìdìtì bàtà ìdìtì wọn sọrọ ẹ akakura ìdìtì àti wọn na sikiriro ya kẹta na bọlá fọkọ mu kẹlẹkẹ inafanya furaha isiweze raha haleluya walipopona wakiwanya haleluya wakupona wasita washoma kwasipasara basa rinoudza najesu nderekutoresa varikuvhara vachiyo haleluya goposi anotera mumwe chete moyo unajesu ramazani moyo pamusoro poupenyu hwako muchaya nyika ino amagamu ichapa munhu haagone kuzvisakira ega chefu ndovega ma zvatinofarira zvatinoda zvese zviri kuna jesu amagamu Haikala mafika kula ndiukereke pakatini ikatikana pane zoi yemubereki ndeyekuti kana ane vana vake vasina kudzidza kana vafoira asi vakapona pana vana vako vakapona vokwa vakapona asi vasina kubudirira waita chiro chakanaka ndikukuudzai kana pane chimwe chinhu chaunoita pano panyika chinosiyana ikamakideka Convença za hainati zitakazo mbele kupona kwa Bwana wako katika kukutulia kwako fanya. Amen. Amen. Mungu atakubariki. And then the one word, no, but How much more? Oh, gẹ́gẹ́ bí ṣe number one ní kò number two kú di ìlú àpá. Pàtàkì àìsàn àìsàn ìṣe. Pàtàkì àìsàn lọ́wọ́ ẹ̀ṣíkà bá kú lọ́wọ́ wá bá kú lọ́wọ́ wá. Ó ti wúyà kú lọ́ti jáwó rẹ̀ bàbá ṣe. Tunaku sáwọn na náà kutiti basi náà padà ṣìkà náà. Sọ àánú fún àná òkú kàkiri. Sọ àánú fún àná òkú kàkiri lisikulunkulu awuveli wakhe futhi leyo yeshari kudanga ibe zanaka khona mfundisi anouyatika kukuparidzira kukuparadzana nomwe wako ameni aneboni rega ndikuti wokuti usabudirire pakunaka kwechaunoda kuita ziya kuti iye hana kubva kuna mwari mufundisi wese wati achikudza zvinokwadi ane mwoyo wajesu anoitira zvese kuti Hallelujah. Hallelujah. Hallelujah. Uma, uno lei, uno usa no tu, na matila, te grande o bene wa, uno lei. Na matila te grande ya, no te na o bene. O caso na matila, a gente bate continua. Na matila, fruto nesse mundo que eu não hago. Olha aí kyɛnsɛbɛdu akada kyɛnsɛbɛdu akada wɔwɔ ne nkana akada wotu aka yi sisi sata yi haa hallelujah hallelujah kyɛnso aka wuya tutu bɔnɛ sa ati bɔsɛ bi a do sɛ katika damu ya Mungu. Matakula mapenzi yako kita. Na sasa kwenye mbavu ambao wao wamefanya kama sisi. Kwenye mbavu ambao si hiyo. Pane ma area kwa chayo anoda Yesu mani tusiwe. Yesu alika. Pano kanisa la kadari tuambe. Hallelujah. Kana hiyo baka niona ndauya kuzotanidzira gore rekunasa zvamwari rekusunungurwa kwevanhu rekusunungurwa kwevakasungwa kana wakasungwa tinotaura kuna jesu kuzipa jesu makataura makaura kana wakangenera wakaneta wava nenzara waneta pakuenda tiri masituations atora upenyu hwako marichayo ili ipo ashaipa kukali bana Yesu akawa kutoka shule haleluya kulema Mungu wakalawa Yesu haleluya haleluya unaona Kristo akikulira pambeni kushukura I came to save uh, to seek and to save glory. Toma taurao. Dakara kuonesha chakadasi ndinopfarira pekutanga pasi ndakauya kuzvitsva oza munhu ano anouya kuzo iye ndiye ane rubatsiro itai munhu anobatsira vanhu amutoenda kwaari haleluya asi jesu vanouya kuzotsvaka nokuporesa chakanasisa that's never love dhokotera wedu ane rudo rwoshamisa rinosvika ipabva matara kuti mukunananira kwedu kwedu tiruramise tiwanirwe ngoni pamberi kenyasha tiwanirwe kutiro tawanirwa dzitiro towana mukana wokurarama kupona kwedu hamadhau haesi levo ndeyekuwanirwa upenyu mauzi kereke akaita sinoi ega vanhu vatizokombereza na mu na ɔmfie ne kyɛe ankae sɛ fasada lɔka ɔkyerɛ ne ɔsanta na wadebasenafoɔ na ne wakapoɔ wọn wà ní madam dùgbò yẹ wọn fi ẹsọ church o church of jesus christ there is no bigger land to the proportion center for the one twenty one two three four and the five church you know bigger who die of the earth who earth church who chata church who the land waka down but for local church kind of standard. walilalamika kufa haleluya nibaki haleluya haleluya asiunaakanakakusibabu kinanga kaheso kana changa chiri chekuchapa nekubatira chakaratiba hapana munhu anofanira kunyara kana pamoyo unorwadziwa najesu munhu akutiza nomsɔkuna ezekiel asiɔna ne nyɛ yio kuti imini munora mine maka batida pazveupenyu haleluya munotudzirei kufa idine nefaro nokufa kwemunaka asi kuti mutadza atendeuti ayarame moyo wamwari haleluya Hey, hata kazi kama situation hiyo. Aitashirika kazi. Kwa ahadi mmuone roho yake alionacho shirika kazi. Nakwambia kwamba anza mafungo. Ziganishe. Mnasema kesho. ngezi. Ziganishe anti maari makaita musoro zuva nezuva aibva ruoko rwamwari kuchimunemunhu hama hata moja maneno yasiyokuwa mfano dakafunga maneno dakana leka hivi hokere pande kama ndiyo sasa kila mtu katika kasa pande kama haleluya alibali wana pasaba unaanza tena kuongolewa ni kiano kuongolewa alibali ulu weze anadamana alibali akufurumisa kunamana hakuna uwezo akaona kumutuura akatafura zitakusanga kubiga hauna kukompera nepaka unotaura mwari vakamusunga haleluya mwari vanotarira mutoro wako ndiwo vaanoda kusaa jesu uya kunokereza vazamu koti jesu vazvishunguri jesu Many Hallelujah! Hallelujah. Did I carry them? Hallelujah. Hallelujah. Very great. This is chapter 9, this is 4. Ila izifa akati vasingarwari havatsvakimurazvi asi vanorwara. Second part to asi endai mudzizi kuti ndokudiniko kuti ndinoda ngoni handiri chibayiro nokuti handina kuuya kuzodana vakarurama asikatara aeluya asi nesokoroma nevechiu vakwenihihe ndisei Maka dari Amém, amém. Qual vai? Já o o sacrifice is ready. Ameni. Ameni. Kwa mbali yako bila ngoni. Yandele lakini sikini zodenzi. Murukuti ndikudya nevane zivi vane kukadai panjivenzi panani ndo pazvinonda nokuti ndo patinowanda wapeleke bwana mlio wa nasi alikutana wakini kupale babakarana anoda kuchakura mtoro wako anoda kuchakura akakuremera jeso amadhamu anakuya kuzoseka vanhu akauya kuzobatsira munhu anoda moyo wake uri kutarira fana munhu ane musoro kuti amutakure ari kushemera kana ari akagona kuuya kune murume akaita sapiri rasi murume akaita sapo haleluya haleluya shoko ramwari rinotaura tikaona matambo dzemushoko ramwari unoona pana first peter first chapter 1, verse 15 and 16. Ẹ̀gàmílẹ́lẹ́ yóò kú. Since the saying is truthful and deserving of full acceptance, that Christ came to the world to save now. of whom I am foremost, mẹ́rìnmẹ́rẹ́ tí mo of whom I am the chief. Hallelujah. Bàtà yìí six reps ṣẹ̀dá lẹ́gẹ̀ẹ́ ìbáṣe yẹn ní owó lera. Lẹ́sìn mi à.

Doka yake unakuwa haleluya. Haleluya. Haki mkaona nini? Mnaona nyasa akadana. Nyasa hata kujingia. Lakini kana bana muna nafsi hapa ndio kuona nini? Kana bana eh munangaura munangaura wake. Unangaa bara za cheki. Unaweza pale kwa mtu ukutana na cheki, yani kwa kuna matatizo. ye aoatiiokanguwaiyoyoeeaurukaile motoma mubaladomo imagine avuya achibali zvashoko achiti ndakasangana najesu patakitenzira auvare vanhu asuka zvereke ndinorambawo nemi dzavo aa uyo haadizeze kuona nezvaakaita kana mari achigona kutora vanhu akaisa kaa parcours. Wahada ama kuambiwa utakuwa uraya kana mziki nyusi kata mzigo kwako ukupa sumu zito sere pamberi pa mwana otazitengeleka pamberi pa mwana yamu mzigo lako rinini halina zitata zose imagine munaiwaje mpaka akipata mali akitaka ne mambo waume lakumu anasi wakafira mwokwako ozouya ii akufaridzwa jesu vakadaro rega ndikudze kana pane munhu ainyara achifaridza ndipo zvanga auya achiita chechi nezvaakazotanga kufaridza pamberi pevanhu asi akaona nyasha dzanga dziri muna jesu akatanga kutaura inini munhu andakaripa kudaro andaitezeka uuva mari rega ndibuze rudo rwamwari rudo rwamwari pamusoro pako hauri jesus asi rwakadaro runoda kufungana zinoda kuu mwari anoda kukurangarira nenzira inoshamisa aleluya ah, chochakakutiveeinoaeaa ezinone ezinowanga ndii that someone lays out his life wayi aka wo yɛ kɔkɔ yira ama rumbe wakata wamaruna hefo lokuti iye machezwa akasipira kuti isusu kuremerwa kwedu kwedu kubve kwachiso haleluya haleluya wakanena madamu wakanena lomekakwakwai wenyora basa beginning to for while we were still weak, at the right time, Christ died for the Hallelujah. Hallelujah. For why you say die for the righteousness, not perhaps for a good person, one dead But God dan bahkan bantu Saudara-saudara kucing. kuti munhu anoratidza rudo kune vanhu vanoratidza kuda kumudao ameni ameni asi akatida hama dzangu anotida takaipa kudaro ndoshoko ramuraiba kufundisa pane sikrito iyi jesu ari kukuda wakaipa kudaro akazivisa pamuchinji hapana chinhu chaunofanira kunyara nokutadza kwaukaita noku É a Fonseca não chorou a unal americana é que não filha e basaracho nokuthazira msolozi kunyangwe phaka masinga yemuli akapemfuni pamvuva yavale não notia scripture iyoyo inotikombolela kone matapezoni chapter 4 verse 7 to 11 but in the key chapter 4 love let us love one another for the love for love is from God and whoever loves has been born of God and one, God anyone Because God is love. And in this, the love of God was made manifest among us. That God sent His only begotten Son, His only begotten Son into the world, so that we might live through Him. His future is now. In this, and in this is love. Dr. Abraham, in God, no man, not that we love. But that desire, and that desire to be the appropriate for our sin, in Bible faith, in the nature of the Bible, beloved, if God so loves we also love, ought love one another. Kama mwana kasinda, then yile akaka, na kuti kishiri la kazi, yile akaka, kati kwenye kudao. Il me dit e notre Dieu, notre Dieu, il fait ça. Brother, that's it. Can I stop with you now? I stop with you. Can I go on? But who I ask you? Man, so that's all. Tango wa kuona ukaanza shukuru kwa sala na makila bali na k u m v u a Ndio hapana na k o m b a wanyenyekeana kwa vashoma vanoneseka vanogona kunamatira munhu asingabade asi jaso vakatinamatira tiri vanhu vasingadiki tiri vanhu vasina zava chaidiseva kuda kuponeswa nguva iyoyo jesu akati kana mwari vakatida nenzira iyoyo echagona kudaa echagona kumadaiwa haleluya kune mutsoro wako kune murafi wezvokwadi ngatiiundoramba tichisimbiza kuti pane murafi haleluya pane murafi wezvokwadi wokuti wasvike uri gorora rakaita sei wasvike wakaomerwa zvakaita sei kune hisiri yakaita sei anotaura kunaizvaro haleluya chakuta vaeeii haleluya 예, 부정, 우연하다. 그냥 그 길을 잡고, 알렐루야. 아니, 우연히 내 책도 보면 책책. 알렐루야. 아니, 그걸 떠나지고. 그냥 그 길을 잡고, 잠깐 죽을까. 알렐루야. 새로운 내 사업과 엑스로 섹션이 Aleluia. Se tu as créé l'enfant, la grève, quand il y a une Cristo, c'est ce qu'il faut. Deixa o Dieu. Cristo, vamos caçar o povo, o acaso de Deus, Cristo, vamos quitar. kuziya kwabo bakulagiza wakashona kaneza kadhaa wakufa kusukuza kwesu haleluya haleluya wakaona kana bana baba moyo una baba the prodigal son wana tunaona mwana wao mkomo wake wakamtambula mama akadaka mwanangu akaikwa huyo jakoti mwanangu akaipitisha huyo alafu naona unanochora ukumi kana uto inheritance yake baba wake akikula onopa onopa osoka nozane chungu nanodoro waika makati hapa what kind of heart nomuna anokuzati are you talking kudhuda unoroha nembeona baba asinoziya baba vacho vakomeeneva nemukomo wacho ini ndiri pano amunombondirayirawo zvinonaka zvokudai ini ndiri pano amunombondi torerawo mhuri yakakora kana kuti mozombe yakakora mamaita zvakanaka pandii nozamindira baba vacho yakandikomborera Another one is that, that Confession 32, chapter 15, yellow. And it was meant that we should be make men and be men. For this day, life that our death. And it is a life at age. And what lost is now found. Continue to say that data. Good warriors for coming in our home. Apostle did not be his sister. Kana pale mimi naloda kubisi kwa baba wangu. a notícia que só para ver estavam lá. Munagada, a sua. É. É a Hakuna ng'ombe, não limoshina, alitaka lingemala natungenga o avapo. vai tomar, wakazozvichengeta zvako uri kungoti mwari unonyarana. Regai kuti kana pane pasi yatinoita kuno So the não é me from vai vir was choose Não é kubashira chakara. não vou ngotika na casa. hapo dai akakuta wakati I came to speak and to save. Ndakuja ndio ndio kanaka never known I came to speak. Ndakawa kutaka nini? Chakara. Ndio chikoni. You a only know His word. Hallelujah. a n only know. e r e o r e no fire. Wafatana wazile k u c a No kukoleka. Wale kakuona. a a Aleluia. He was there. Mo ní nínú wọn fọ́n dáa kakọ́. Where did God die? Àṣìná ọkùnrin ara ọba. Mo ní nínú wọn kọ́. Ẹgbẹ́ ẹ̀ka tuntun bá. Mo ní nínú wọn kọ́ dáa kára sí ìkà. Àti wọn náà yìí sinú àwọn ayé kan. Dẹ́kun pẹ̀lú. Nàásùn náà ti dọ́kú pẹ̀lú rẹ̀ náà. Hallelujah. Na kuno jeso baada kusumu dira kwa mirike karo yaka wakanyeta wakaremeka wakarafika iwagurei masalama haleluya haleluya kutana kwa maji aidadi kufanya vesi kutana kwa maji haleluya million and it's shown. You know, it's not for a That's the wicked possession. And the righteous righteousness, his thought. The righteous unrighteousness of his thought. Let him return to the Lord. That he may have compassion on him. And to our God, for you are abandoned in battle. Very, very Wakaita zake njia zake, Mungu mtakalama miangalio yake ngakokerekina Jehovha iye uchamudzira nyasha nokuda wedu nokuti uchamutangamira zvikuru iya. wakaipa iya. ngaasiye nzira dzake haleluya maindi mako muchana izvo zviri kutaura mupfungwa dzako mangana handi siya izvozvo ngazvibude aeoya handi dzoka kuna ishe aeoya achakubvira ngoni baba jehovha vachakubvira ngoni Coiu a paz. Pai, visite as não se olha só, olha ele. Assim, aí eu queria parece sakosi. Pane pamwe pamwe nomudango wekuchema pamberi potikana chinyazi. Kana chiri chipfeve chiya, chakauya pasitoka yazepo chii aleluya vanhu akaona munhu akaipa jesu akaona munhu aipukuta tsoka dzake nemusoro aleluya akamudzira munhu akamudzira nyasha aleluya rega ndibuze vanhu vanoseka vanhu vanoona neziso rokukunyadzisa vanhu vanoona neziso rokukuseka rokukunyadzisa asi jesu kó kúkú bá nígbà tó ń tó wá. wọ́n yà kúkú sọ̀mọ́ kú tẹ́ sọ́mu jẹ́ fún ọdún fún lọ jẹ́ ní bàkàtà bàbá náà kà á nà mọ́ sọ fún kún ká tó wọ́n yà jẹ́ ní bàkàtà jẹ́ ní wà lù jẹ́ ní bàkàtà jẹ́ ní wà lù nípa má ti mọ́ yìí. ọ̀nà àtàkà wọ̀ gáàsà gáàsà yẹ iye kúta sọ́mọ́. nze moyo wajesu ndaenga nemuoni noza waiuya nemusoro wako wese pamoo zuva nezuva unouya kufunga naro kaze unoziva kuti anoutaa anokubatsira kufunga pamabeizini ako kutevera anokuva simba nokukuchekedza kuva kwamusoro kwekufunga chakaita moyo wajesu wamazau kana pane chinhu chinochema jesu kutsengeka kwemunhu zvakamurerera otadzakuva turira pahali turira panacho yesu turira panacho yesu kristo bakati baruka kubagira kanaka abagone kuziramba abagone kuziramba kana uje mutoroka da no kuroka kana bakataura famili abayende agene sizwe aleluya aleluya kokoma nemero machakudzika mumuri menu nyaya hombo dzasumuka vana vari kudetsekana maendeswa kumwana zvatiri kutaura asi asinyaa maendeswa kumwana mataidzwa kwakatumapfuwa panguva zvakadai rega ndikudze uyai muno moti jesu ndirandakuei ndanga ndabva panzvimbo ye jesu nitarere zei panzvimbo yenu ndini mubatsiri wezvekwadi Munária nerva, anomalia kwa kasi ya nasia na mazao. Kunyanya kofi dinobiza feyisaba. Vanotanga kuchengeteza, vanotanga kuzviri. Kudari ndakana nditaura kuna kuna kuna mwana kutaura kutaura kutaura. Ndipewo dho. Skin for skin nditaura lakristo. Skin for skin the man who created to save his life. Ndipewo dho mabese. That is not very good. That is not normal people. Not the document. Illuminate that you know that you know. Asiku ukatipa ano yesa. Ukapenda kuja mtu. Ukada kuja sawa nipana hapa. Sabaka kaneko. Ah, wakati wako kusumbani. Wakati wako wakaenda kwa kuma lemo, wakaenda kwa kaka. Ukaona kana umo mnano kwa kuzo. Sadaka kaka. Unano yesa. Ano kuna kudakika.

muyego unouda pamuziko rako wakuti unotanga kumhanya kuya usauiteerere ziya pane rubatiro pana jesu ramba wakamira ukatanga kuimba ndiye jesu dombo rangu ichamira como Como é é sasa kuna Yesu anisaidie somo kumepwesa unotini kumepwesa umuyuga iwe unofana kutola kuti ndichamuyuga anachii zvichinyadzisa ndichamira ana Se tinha maisha kichazia maana Yesu unataka kuna pesa zile atakufanya kufanya hata ukitaka au kuponesha mama kama ukiwa na wake up de nini tendele mimi haleluya mwana wacha tubasiria shahidi amen Dokubali mboju mutamu ndokuti Dabei, die weiß, was du mit Lobo zusammen Die Person, die uns kommt, die gut ist, was du sagst. Laisse la voir, il fait droit de Santana! Jesu, Dieu veut Jésus, Papa Santo. Jesu, Tokotela, Wesso Sadi. Alléluia! Alléluia! Ah! de Deuteronomy chapter 66 happened upon Aleluia. Luke chapter 16, verse 15. Kana kujifunza, fanya tunaiti kama upendo wenu. Haleluya. Nendikani hapa versículo 16 kushuka kwa 15 kati. Mm-hmm. kuchecha achiparisa mari yake onuza mubatirira pane ruponesa iva neiche paupenyu hwako kutori kufamba pakabatirira here pana jesu kunyanya wane zvinokwana muupenyu hwako nyaka uchicheka ndakabata here pana jesu ndogona kusiya zvandinazvo ndogona kurasa asi ndandikusiya pana jesu bàbá àti àwọn ọ̀gá ọ̀rọ̀ ẹ̀ṣọ́ kọ́ ẹ̀fà náà bàbá ẹ̀ṣọ́ kú sí sí yìí bẹ̀rẹ̀ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ kú bàbá ẹ̀ṣọ́ sí yìí and no one dey too much either you hate the man and love the man or you divorce the man and despise the man you can never get the man and man the point is you love the man help all this and were snared snared Jesus. He says to them, You are the one who justify yourself in the eyes of others. But God knows What people value is detestable before You? For what is exalted among them is an abomination in the sight of God. Do not justify usazide akanaka pamberikwevanu haleluya usazidike munhu akanaka pamberi kwevanhu nokuti mwari vanoziva chii mwoyo yedu kazhinji kunokurudzirwa ndozvataurwa neshoko ramwari pamberi kwevanhu zvinhu zvakaizvisa pamberi pamwari o Saul Warner accepted when they God watches of one accepted from the repeat last. ndakudze kwandikupa makunzo kwerudomna mwari pamusoro pezvouzu areruya kuti munhu abatirwe zvakakwana saka usazvinyengere usave nekuzvikudza mauri utamba wakabatisisa nokuda kwevanhu mwari vanotsvaka one one pakati pevanhu vakarurama shoko rino rinogona rangowira munhu one hana kungowira vanhu vakawanda rangarawira vasimba vovanoda kubatsirwa najesu mwoyo wake uri ipako jesu haleluya haleluya noyo sizeirejeslas you want them in christ novo. Aleluia! Capítulo 3, chapter 3, verse 17. God says, But I will show you. Mari kata Allah, Tuhan yang ada dalam seluruh pagi. Menurut dari kau, Bapak Bila kena kafir naik But I will restore you to health and heal your wounds. Because you are born, you fall out in outcast. Tired for wounds. No one cares. You call out as an outsider, and no one cares. But therefore, the shepherd once alone, ndichamudzoreredza anoda kudzoreredzwa nhano ndati si ndirakasi ndataura jeremia chapter 30 verse 17 but i will show you nikakutwaa muungano amaya engini uhuru jikleze haleluya tokwenda sababu ndanaso because you are called an outcast but you are lawula kusina muna anakuda malawula anakuda do not see your shame in the eyes wona kutadza kwako pamberi pamwana vanoda kutibatsira vanoda kuzima rekodhi yeupenyu hwako vanhu vari muno vanga vakaitisisa vakapona chaizvo vanga vakaitisisa zvisira izvi nanhasi havachanyari zvezvao iwei nhasi haleluya haleluya

maronda akuyanga chicken amenish. Sie wird nur wasser, sie kann sie kann nara, was? Nas nama. Of maralanga yomu, kana pani mungu, arzu gotu, uda kuchoka pande samu, mwadani kana kundi pole, mwadani kana kundi zorele, mwadani kana kundi zorele, mwadani kana kundi zorele, tofauti kutoka jia watumwa na kuna maadhalimani wa kadhaa taka uchumi wangoutungwa na kuna maadha usumuke kwa mungu dharura moyo wangu ndiye yesu amin mudadimkuru anokizamani anorakopataneti sasishe tunakataa watumbo niwanivanufanira kundidhoreni Bandarandaren kita membeli wang. Berbudannya sama kita membeli wang. Kondangan dengan dana pura pada sama. Dodanya sama itu kodenya kita membeli wang. Mara waktu kondisiya dosa kau. Mara waktu kondisinya kita dodanya sama itu kodenya kita membeli wang. Panemanu, asyik agak sih, kalau dah pun tak. pane zvakaita zvavo pazuva ranhasi jesu auya pamuteaa tazokunda kuti ndizodzinamatira vasisinzwa zvakanaka ndazoti eh, because azokutaura nezvake munaa there is a call to repentance there is a call to basa ramwana pane dawa kwekuponya zvokuponeswa zvaizvo panyama yemadombo matatira yokutanga nomatongo wanamuwemuna makanaka

wákàtí náà ti máa gbàgbọ́ lé dàkúdà